بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ada fẹsùn Ọlọ́run ọba tí ó kú sí iṣẹ́ ọlọpàá láti ìgbẹjọ lórí ìrọ̀lẹ́ ti ìlú òní ọjọ́ kẹjọ nínú oṣù lọlẹ ṣe ń lẹ́yìn tí ń túmọ̀ sí pé ọ̀la ọjọ́ kẹsàn-án ọlọ́jọ́ àràbá ọ̀túnlá ọjọ́ àkàlàkà ọjọ́jọ́ ìgbéyà ìmọ̀ba arígbélé tó ṣẹ́kù kí ọdún náà kò ní ìmọ̀lẹ́ ọlọ́jọ́ àkàlà àgbà ní àlọ́ inú dùn oníkọjá ti ṣe ọdún náà wò ọlọ́mọdé àṣẹ lórí ìmọ̀lẹ́ okun ìkàwọ́ lérí ẹsẹ̀ ìdálẹ̀ ọlọ́run má ṣe ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wà ó ọ̀la ìsinmi yọ lọ́run. ìrọ̀lẹ́ ìsinmi lábàrá lọ́run ààbòjú wo àwọn iṣẹ́ pàtàkì tó yẹ ká ṣe ìyẹn lọ́jọ́ ọ̀la tí í ṣe ọjọ́ àrọ́fà. bákan náà ọjọ́ ọdún àwọn iṣẹ́ wo ló pàtàkì fún wa láti ṣe lóòótọ́ ọdún. ẹ̀rọ ìléyà ẹni tó ti rà ìlú ẹ̀rọ òwúrọ̀ yẹ kára ẹni tí ò sí ìrẹ̀rọ ọdún ìléyà irú ẹ̀rọ wo òwúrọ̀ yẹ kápá. kájọ́ bí wọn máa pẹ́ lẹ́yìn ọ̀bá láǹfààní láti gbàrán léyà ìyẹn lọ́sàn-án lọ́jọ́ lóṣù lẹ́yìn ìgbàláyè ń fẹ́ fún wa lọ́jọ́ àwòrán ọjọ́ àdàwòrá àtọ́jọ́ àtọ̀bí àtọ́jọ́ ìlú. àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí olùgbàláyè ń bá fún wa olùgbàláyè ń fẹ́ fún wa láti fẹ́ràn léyà ìyẹn nínú rẹ̀. ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ nípa ọjọ́ àràfá báwo lọ́jọ́ yìí ló ṣe pàtàkì tó wọ́n béèrè lọ́wọ́ òṣìṣẹ́ náà bá sọ́nà bá wọn àlejò sọ́nà àkọ́rò ìyẹ́wò ní àrò pàtàkì nípa àwọn ọjọ́ àràpá ẹ̀ńbàgbà irú ẹ̀sán wo òjò ìdìbò lẹ́tọ̀nù. àlẹ́ mi dáhùn lóhùn pé yorùbá ti rò sánẹ́tà náà bí yàtá yòókàtìrò sẹ́nẹ̀tà àtàdéyàtà wọ́nìkà àfẹ́yàtà ọdún yìí tó ti rí kọjá lọ àtọ́dún kan lẹ́yìn rẹ̀ yìí pé ẹ̀ṣẹ̀ ọdún méjì lọ́lọ́run ló fi àwẹ̀ tíyàn bá gbà lọ́jọ́ àràbá olùmọ́bì kórè rẹ̀ fún ẹ̀tọ́ bá gba àwẹ̀ náà. tọ́lá sọ nípa ọjọ́ àràbá ọjọ́ tó ti rí àṣẹ ìtọ́nù tí máa ń pa nílẹ̀ jùlọ lọ́jọ́ àgbàdo. ọjọ́ tí a ṣe gbọ́n tí máa ń san fún jùlọ lọ́jọ́ àgbàdo jẹ́ látàrí kíni látàrí gbọ́dọ̀ ọ̀pọ̀ bàjẹ́kì ọ̀la ní oṣù náà dájú ẹ̀jẹ̀ ní àwọn tí a ń ṣẹ̀ àwọn tó ṣe pé kọ̀dé táwùjẹ̀bọ̀ àlà àwọn tó fi òkú lẹ́nà látàrí àwọn ẹ̀jẹ̀ tí a ti dá àwọn tó ń ti mọ̀ pé kò síbi táwọn fẹ́ gbé bàtà yọ pé inú mi ọlọ́run làwọn lọ ọlọ́run máa wọn yóò máa forí sí wọn. àkọọ́lẹ̀ jẹ́ àmọ̀ pé tọ́ba dídé òbí lára bá ọlọ́run rọrọ àdéjọ́lá a máa sọ̀kalẹ̀ wá títún yóò máa sọ fáwọn pé abẹ́ ẹ̀wọ̀ mi èmi ni èmi náà wá sí ìjọ ìmọ̀ wò ẹwọ́ ẹsẹ̀ wọn ló ti kẹ gbogbo ẹwọ́ lórí wọn ló ṣèta gbogbo ẹwọ́ ti rí ẹsẹ̀ yẹ̀tọ́ kí ni ẹ ń wá látọ̀dọ̀ ní ọlọ́run àforíjì àti látọ̀dọ̀ lọ mọ̀tòforíjì mi lọ́jọ́ pé àwọn káàbà láǹfààní láti ṣe ájú ọ̀dà àpọ̀ lóòótọ́ àràfà kárí wípé àwa náà agbìyànjú yorùbá nígbà àbálẹ̀ ìfẹ́ gíga àwọn ọmọ abẹ́ kẹ́jẹ́ káwọn náà ká bá wò kábi fún ọlọ́run. lọ́jọ́ bákan náà àlẹ́ ìgbàlù mìíràn náà wọ́n fẹ́ ká ṣe àdúrà kọ́kọ́ ká ṣe àdúrà ká béèrè nǹkan lórí lọ́dọ̀ ọlọ́run. bákan náà ká tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́bọ́ọ̀mù náà kò lọ́rùn ẹ̀ nígbà mo ṣe àdéhùn. ìdí ibnu àbí ìdúníyá ìdí ń bà wá àmì àlejò kọ́ọ̀lù lẹ́yìn tó tilẹ̀ àrùn ìyàwó mọ́ni ìlà ìláyé pé mùsàkọ́wò nìyà وليس اليوم أكثر فيه من عشق الرقاب من يوم عرفة فأكثر فيه أن تقولوا اللهم أعتق رغبة من النار اللهم أعتق رغبة من النار وأوسع لي من الرزق بحلال واصرف عني فسقط الجن والإنس فإنه عامة دعاء اليوم إمام هذه القلم قبل يوم الجمعة وصنع ربي ليس في الأرض يوما kò sí ọjọ́ kan nínú gbọ́jọ́ ìdíbẹ̀láyé ilẹ̀ ìláyé kí wọ́n ta ọ́ nílẹ̀ náà àti kó ṣe pé ọlọ́run ọba ó ti bọ́ fún un ná kúrò lọ́rùn àwọn kan wọ̀lẹ́ ìta ìyàwó náà àkàrọ̀ bíi mẹ́tẹ̀rẹ̀ kọ́ọ̀rọ̀ ìyàwó ní àròpá kò wá sí ọjọ́ lẹ́yìn tó ti pé ọlọ́run máa ń bọ́ fún un ná kúrò lọ́rùn ẹ̀dá tí máa ń bọ́ kọ̀ọ̀kọ̀ọ̀ ju ọjọ́ àlùfáà lọ. tó bá níbẹ̀ wàá ṣe bí ìyàtọ̀ fún wọn mo wá ẹ̀kọ́ lẹ́yìn tí ó máa ń ṣe àdúrà tó ń bọ̀ yìí pé ọlọ́mọ àá ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ọlọ́mọ wàá bọ́kùn náà kò lọ́rùn mi o wàá ó sáyé ní ìmìnàfẹ́ síkìlì àdáàlì ìdọ́lọ́wọ́ báwò ìjẹ́ ẹ̀mọ́ àdáàlì ní kò tòlè fún mi alìsèké ètò jẹ́ ti halal ètò jẹ́ ti ẹ̀tọ́ ìdíkò sí fún mi wọ́n ti àmì pátápátá sí wà sí àwọn òkè méjì àwọn òkè máàlì nàìjíríà ọlọ́run wá darí wọn kúrò lọ́jọ́ ọ̀dẹ́ o mẹ́jọ wọn ní kàfà àbúlé ìjọba o ìmọ̀ àlè ọ̀n sọ fáwọn ìjọ náà pé fa ìnáwó àmọ́ tuntun àárín àtìyẹ́wò náà àdúrà tí ń ṣe jùlọ lónìí bí yóò ṣe lọ nínú ìyẹn ní ọjọ́ àkọ́fà àwọn nàìjíríà sì ń lò eléyìí náà káfí fọ́nà àdúrà wa اللهم آتِ رغبتي من النار وأوسع لي من الرزق الحلال واصرف عني رفقة الجبن والإيمان. lára àwọn kẹtẹ ẹni ká ti lójú àlàfà àtọ́wọ̀tò ọdẹ kọ́tù kátútúra kárọ̀nù báwàdà fún bí àwọn ìṣẹ̀lẹ̀ ìtàkùdá òòrùn eéfóònù kó lọ́rùn lò. àwọn tí àwọn táwọn ojú ń wí náà lórílẹ̀-èdè wa nàìjíríà lásìkò tá a wà yìí kò sí lórí táyé ìṣẹ̀lẹ̀ èyí gbogbo táyà wà náà àkọ́kà kò ní sí bàjẹ́ yìí. فبما كسبت أيديكم ويعفو عن كثير ọlọ́run ní àjálù kan ò ní ìṣẹ̀lẹ̀ lórílẹ̀ àdáwò kan ò ní bá yín àìmọ̀kànbalẹ̀ ìpayín pépé àìlètò káforí ló tù bá ọlọ́run lè yóò ìṣẹ̀lẹ̀ sí yín o kọjọ wọn gbogbogbò bí ìgbàgbọ́ yìí kíkọ́ wọn kò sí tọ́ka láti nàka ìgbàgbọ́ yìí gbogbo àwọn èdè ọ̀lẹ́ ìdá ìlóbi o. bí ìbá ṣe kọ́lọ̀ ń bá tún jẹ ọba tí yá ń fò wá ní ọba tí ń bojú bò ní ọ̀yà bọ̀ ń tẹ̀lé ẹ̀ síbẹ̀ lọ́kọ́ tí nǹkan ìgbà tó ń bojú bò ṣe lè lọ. èmi kì í bá lọ́la àwọn ẹ̀ka àwọn ẹ̀ṣẹ̀ lọ́jọ́ àgbàdo أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه بلن من قول الله nínú sílẹ̀kùn náà آية كتاب قرآن 34 وتوبوا إلى الله جميعا أيها المسلمون بالنسبة لكي التوبة أن يجب أن تدعو الله فلتدعو التوبة أيها المؤمنون أن تسلم قلوبهم لا يمين إن طلب التحريم آية ذاك يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ tó dodo ẹ wà ronú pọ̀wọ̀tà ẹ tó bá nà tó ha tó tó bá tó ti pé ẹ bá kú bá nǹkan ẹ kò ní padà síbi ẹ lòdì. tó bá ń tó nípa àtúntò bá ìjáwọ́ ìrònú kúrò ìrònú pọ̀wọ̀tà kó bí ẹ̀ṣẹ̀ dandan lọ́jọ́ òfin gbogbo mi gbogbo olùgbà pátá lè máa ń fún bá ìtọ́jú ọ̀dọ́ wọn. ní pàtàkì jùlọ ìlà ọ̀tọ̀ ti fà ìlà àwọn àtúntò tó ti pé iṣẹ́ tí ń tí tí yàrá ṣe nínú rẹ̀ ẹ̀sán tó pọ̀ èèyàn máa gbà àwọn àbúrò ọ̀dọ́lá tọ́jọ́ láwọn wọ́n fẹ́ ká lò ó láti túbá lọ́sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ní ìṣòro ọ̀rọ̀ alàdáàmù sábà lọ́rùn okùnfà tọ́lọ̀ máa ń nà ọ̀rọ̀ yìí fẹ́ dà á lára rẹ̀ lọ́wọ́ o ara okùnfà tọ́lọ̀ mi fi jẹ́ kó orí ọ̀sẹ̀ ẹ̀dá lọ́wọ́ òlélẹ́yìn lọ́wọ́ o. Ibn Abi Dunya àti àwọn àbá mi nínú àwọn àbọ̀wò ní àdé wọn gbà àwa àtàwọn tó lọ. ọ̀rọ̀ àfihàn náà أن الله غفر لآل الموت كلهم إلا رجلا من آل بدر فسأل عنه حتى وقع عليه فسأله عن حاله فذكر أنه كان مسلما بشرك القبر فجاء ليلة وهو سكران ابن أبي الدنيا منظر وقوى من له لكم راغب عن الله olùdókòwò òrùn nígbà tó ń kú ni òrùn ni pé gbogbo àwọn tí ń bẹ lára àgbà pátá ọlọ́gbàdé lẹ́yìn ìlà òrùlà àyàfi arákùnrin oró kan ní àlìbálẹ̀ arákùnrin yẹn wá láti lè bá lẹ́wọ̀ ọ̀sán àdùn arákùnrin tí ó tọ̀ wọ̀ sí ẹ̀sẹ̀ ó lè máa ń wọ arákùnrin òun wá ìmọ̀ wá rí fàtàlà wà ní àdé ìmọ̀ lálẹ́ ọ̀rọ̀ tó bá wọn tẹ̀lé lánà bá ọlọ́run kò ní kù ní wọ́n ti ká lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ti kí ló bá fàtàkàrà àti ọ̀rọ̀ káàdì ó ti mú ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ olùkọ́ owó ìyàwó ń bẹ̀ olùlọ́sọ̀ tọ́nà wò ó yẹ. Yẹn ní pé ìtakùn ti kọ́nà sì máa ń rán ní òwúrọ̀ ìgbẹ́dà ó sọ fún akáni tí èdè kéyìn ò rí ìdarí ní ẹ̀sẹ̀ gbà lásìkò lọ́dọ́rùn tó bá rí bẹ́ẹ̀ èyí àjá jáwọ́ kò ní ẹ̀sẹ̀. lẹ́nà ń ká ṣe ìyẹn lóòjọ́ àràfà ìyẹn lọ́la alìkítà ìfún ìlọ̀pẹ̀rọ̀ ọ̀bẹ̀sẹ̀ màálù ìfẹ̀lẹ̀ ẹjẹ́ àpọ̀ ìjọ lórí ọba ti ń ka bùrọ̀ ọba ti ń kà fún àkàlàkà lọ́ba máa ṣe náfìlà máa ṣe àgbékè máa ṣe náfìlà àlìkárò ní ìfún ìdàgbà ìlọ wọn bá ti máa ń ṣe báwọn wọn bá ti máa rò ó nítorí wọn bá tún ní kó o ní ní kàfá láti ná báwọn èèyàn tó ní à iṣẹ́ ibi tí yẹn bá ṣe lọ́jọ́ ọ̀la ìjìyà rẹ̀ náà àti ìgbèlè ní lọ́dọ̀ ọlọ́run. ọjọ́ àràbà ọjọ́ tá a máa bẹ lọ́nà ọjọ́ àtìkéwì lọ́jọ́ àràbà jẹ́. nínú kàdé òṣìṣẹ́ náà bá kọ́tọ̀ tó ọmọ àlẹ́ ìwọ̀sánná sọ pé khayru du'a'i du'a'u yawmi arafata wa khayru ma qultu ana wan nabiyyuna min qabli لا إله إلا الله وحده لا شريك له له الخلق وله الحمد وهو على كل شيء قدير Ànábì ní àdúrà èyí tó lọ máa tara gbà jùlọ èyí tó lóore jùlọ àdúrà téèyàn máa ń ṣe àdúrà téèyàn bá ṣe lọ́jọ́ àyè wọ̀ká yìí máa kó tó èyí tó jùlọ kólóhùn nínú kólóhùn tó jáde lẹ́nu mi ọ̀dà àgbéyàwó ní kọ́ọ̀fì àtàwọn ànábì ọlọ́run ní aṣíwájú òbí èyí tó dáa jùlọ ní gbólóhùn ní wí jáde lẹ́nu òní gbólóhùn yìí láì ra ìwà wà dáwò láṣẹ ìdára láwùjọ ọ̀dà mùsùlùmí lọ́wọ́ àtàkùn ìṣẹ́yìn ìpàdé àwọn ẹni tó ń tẹ́ ẹ̀ ṣèwádìí báwo làwọn ti máa ń ṣe lọ́jọ́ àlọ́ ẹjẹ́ àwọn ìkan ẹ̀sẹ̀ káfẹ́rẹ́ nínú wọn ìyẹn hakim ibn himdan ọlọ́mọdébà ìjọ tó bá nílò ojú àràfà ìyẹ́ kìbò ní àárọ̀ bàbà ìyọ́wọ̀ àràfà wà máa wo ní àtúbádà ní mọ̀kànládà wà mí àtú rọ́pọ̀ba fàyẹ̀ òṣèpọ̀ ọ̀bá tàwọn. فيصيح الناس بالبكاء والدعاء يقولون اللهم هذا عبدك قد أنفق عبد قد أنفق عبيده ونحن عبيدك فأنفق بالقدر حكيم النحيزان طبعا مجالك قلنا بقى من الناس إذا وان ràkúnmí ọgọ́rùn-ún yóò tó dání léèkó tó gbé yóò tó dání pé eléyìí o báwọn aláìní. wàmí àtọ̀rọ̀ kọba ọgọ́rùn-ún ẹrú yóò tó kó dání tí máa tọ́ sára. ìgbọ̀bá dé àràpá fàyè ọ̀hún ti pọ̀ ẹ̀kọ́ wò gbogbo àwọn olóògùn pátá olùkú yóò tó lẹ̀ yóò tó lórí pátá ẹ̀dọ̀gbọ̀dọ̀ àti ẹ̀dọ̀gbọ̀dọ̀ àwọn èèyàn wà á pariwo bèèrè báyìí wọ́n ti máa lẹ́yìn tí ọ̀nà ọ̀gbọ́n lẹ́yìn tí ọ̀nà ṣe àdúrà wọ́n mú wa sọ fún mi pé ọ̀gbọ́n àádá àbísọ́kà èdè ọlọ́ọ̀ra ẹrú rẹ̀ kama lè àkíwọ̀mà islam ọdẹ àǹkàkọ àkìyídà òun gbogbo àwọn ẹrú rẹ̀ sọ̀rọ̀ sábẹ̀ wọ́n dáná àbísọ́kà àwọn náà táwọn ń bẹ lára àbáyé ẹrú òbí ọlọ́run dáná ṣe fàá tí a mọ́lẹ̀ kọ́ ọ̀bàdàn àmìnà náírì ọlọ́run wò wá gbọ́ fún un fúnrò lọ́rùn ìdáná wò ọ̀rọ̀ yìí àrùn síra làbọ́ ìfọ̀nà àárín mi. eléyìí jẹ́ àwọn tí wọ́n fẹ́ kí a láti ṣe yẹn bí ọjọ́ àná. tí wọ́n ti ní ọjọ́ ìléyà ọjọ́ ìléyìí ọjọ́ tó pàtàkì jùlọ nínú ìṣẹ̀lẹ̀ yìí. kódà òṣìṣẹ́ náà bá tọ́tọ̀ bá ọmọ àlẹ́ ìwọ̀ sọ́tà ó jẹ́ àmọ̀tí pé ọjọ́ tó máa ń gbólóbi pọ̀ níwájú ọlọ́run ọjọ́ ọdún ni àti yàwó ọ̀rìn ìyẹn ọjọ́ kọkànlá táwọn ìlú òkòjọ ìlú mi. sábà ń tẹ̀lé pàrọ̀ lára àwọn ẹ̀yà ètò jẹ́ ti Islam ìlọ́wà ọdún mùsùlùmí méjì ìtúnà rẹ̀ àgbọ̀nìlẹ́yà ọjọ́ jimá lógún kẹta lẹ́yìn àwọn ọdún èmi mọ́lẹ́dì èmi ní ìdíra ni rọ́jà bùnmi nítorí abáni ògbólé ní ìpàdé àkọọ́lẹ̀ o kọ́mọ́tì wà lóyún náà lè kọ́ ọ́ àbí nígbà bá ti kọ́ ọ́ lọ́dún mùsùlùmí méjì ní ọjọ́ sínú lọ́jọ́ kẹta. lọ́jọ́ náà àwọn nǹkan tí ń bọ̀ sí òní ọjọ́ káàkiri ìlú láti ṣe. ìkíní àtẹnudẹ́rù ìgbàlá ètò ìwé ètò kìlọ́mítà sára ìlẹ́tọ́jú ọ̀gbìn. wàá gbéra sí mọ́rúlé yébì. gbólóhùn àgbáwò àgbà àgbáwò àgbà iná kẹta máa jẹ lẹ́nu láti tuntun láti lé yìí ọ̀la ìyẹn ní pápá níbi láti yẹ mu. nínú ayé àgbà lánà nínú tí wọ́n lò lápá rà ayé àádọ́fà ó ní ẹ̀rọ méjì ìyẹn one forty eight ọlọ́dún pàṣẹ pẹ̀lú ẹ̀rọ ẹ̀sìn alápá ní tẹ̀síwọ́sí lè jẹ́ olóore lára jẹ́ olóore tó tóbi pọ̀ òní kákìrù níbi kákì fọ́lọ̀ lára ìlọ́wọ́ lára àwọn aṣẹ́ lórí orí èyí tí máa ń mú èèyàn fún mọ́lọ̀ jùlọ lára ìlú tí ọ̀rọ̀ tó ń lọ́wọ́ ìmọ̀ gbọ̀gbọ̀ rí nínú tíra àwọn ọ̀pọ̀ nínú gbọ̀gbọ̀ rí bàbá ti bá bọ́ọ̀lù àtẹ́gbọ̀n ìlú orí lára ìlú orí abala yìí agbánu yìí ọ̀dá lórí ìlú ìpèsè lọ sí pápá ń di láti kírun yẹn lójoojúmọ́ ìyẹn ọdún ilé láti wò lẹ́yìn náà iná bọ̀wọ̀ rí wọ́n mú àdéhùn yìí àgbàbá yìí nà á ti tòkè ọgbà wa kọ̀ wá nínú àdéhùn náà ọ̀dọ́ bá nà bí ìgbàgbọ́ bá wọn àdéhùn ọ̀dọ́ bá yọ̀ ọ́ ọlọ́ni mi ìgbé àti ọlọ́pàá ọ̀gá àmẹ́bí sọ̀rọ̀ ọlọ́pàá على àwọn ọ̀rọ̀ tó sọ pé ìnà àwọn ọmọ nẹ́fẹ̀ òbí mi ti yóò ní àlàáfà àmì ìtọ́síyà. àkọ́kọ́ nǹka àkọ́kọ́ gbọ́ àkọ́kọ́ nǹka àkọ́kọ́ ṣe lọ́jọ́ òní òṣìṣẹ́ àkọ́kọ́ tí mo yé lò àkọ́kọ́ ṣe ọ̀rọ̀ mi. bàbá ìgbà ajá àlùmọ̀tòlá ní kọ́sùkọ́ àti bàbá nínú sílà wọn fásitì àlùdárí bàbá ní àdéhùn yìí هو دال على أنه لا ينبغي الاشتغال بالوجود المحيط بشيء غير ينفعه به الكلام والتسلط إليها. أولا هذه wọ́n kọ́ àti ìlú ìjọ̀dọ̀ ọ̀tọ̀ láti ká ìròyìn láti ká ìròyìn pẹ̀lú nǹkan kan ti pé èèyàn ń gbáradì èèyàn ń sọ́ra álẹ̀ fún láti lọ rí èèyàn àti láti jáde lọ. wọ̀mí ńlá sí mi yìí lára àkóónú ìfèsìjáde ni pé aláyọ̀ fún alákọ̀ọ́bílà wọn ṣe ọ̀run aláyọ̀ fún alákọ̀ọ́bílà ṣe ọ̀run mo ní pé èyàn ò ní ṣe nǹkan kan síwájú ní òde lọ sí èrò níbi àjẹpẹ́ láti lọ sí òde. lọ àtẹ̀gbé ẹ̀rọ. يشرب الدول من فضل اليوم على الربع مثلا حنابلة أتما خاف أتما خاف أتامي أقولا أقولا لو نبغت ما يقولون الله أكبر الله أكبر يي طبعا مخيّة لما تقول مطلق مخيّة مطلق لكن يقول هذا يوم يجب أن يكون ثم مخيّة wọ́n bẹ̀rẹ̀ láti àárọ̀ ọjọ́ àràbá ìyẹn fẹ́ tí ọ̀rọ̀ àti ẹni ṣe iṣẹ́ ájúdì o nígbà tó tẹ́lọ̀ náà sọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ lọ́ọ̀ fi àjà nínú àdòdà ọlọ́dún ẹ máa ṣe àdékèrè ẹnu rántí ọlọ́run láwọn ọjọ́ èyí tó ló ń kà. bóòlù láti wá وصفته أن تقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد سبحانه وتعالى جَهْرُ جهر الرجال أو تهجره أكثر وجودك كفلوا بلهم ní masalasi láwọn ọjà nínú ilé àtìlẹ́yìn ìrún kọ̀ọ̀kan káwí ókè ìrìnlá nẹ́ndítà sí mi láàá láti bẹ́ẹ̀ lẹ́sí bí ń polongo bí ń pariwo gbígbé ọlọ́run tóbi wọ̀ ìyáàlù ìṣẹ̀lẹ̀ ti wọ̀ ṣòfòrè láti ṣe lẹ́yìn lẹ́yìn tí ń ṣe àfihàn ìjọsìn ọlọ́run lẹ́yìn tí ń ṣe àfihàn pé ọlọ́run àmì lẹ́yìn ọdún dáàbò lọ́wọ́ àlùkò ẹnu léyà ló wá kù ní abẹ́ bá pa ìyẹn ní lẹ́yìn bàbá tí mo ní yìí tán bàbá tí mo ní yìí tán kò tó tẹ̀. èyí kọ́ dà sí pé ká ṣe sòrò ìmáàmù tó kí mo dá ó ṣe ó ti wà tán ọkọ̀ náà ti ẹ̀ dáná lẹ́yìn ọ̀wá pátá lọ́wọ́ náà wà á lè lé kalọ̀ àti wà. ní ìgbà tó tẹ̀ àdéhùn ètò alágbèdè ìṣẹ́ náà wà lọ́sọ̀tọ̀ àwọn من ذبح قبل أن يبتل فليعد مكان أخرى ẹn bá ti fẹ́ràn sí ẹ̀ kó tó di wípé á kírun ọyà lọ kan ní ìdúgbò ìtọ́pá wọn èyí tọ́pá wọn èyí fẹ́ràn sí yàrá ìlú ha ẹnà yìí yóò ní pẹ́pẹ́ pẹ́pẹ́pẹ́ ẹnà yóò ní pẹ́pẹ́ ti di ìdílé láti gbéjà ẹ̀ tìlú bẹ́ẹ̀ bá ti di o lọ́pọ̀ ẹ̀ ẹ̀rín kan kú mi ìlera tábàrà bá ti wà ẹ lọ rà mí ni bí ọ̀rọ̀ wa tábàrà ọ̀rọ̀ ìtàkàdà àmàlò ìyá ìdáwà tẹ̀lé mi ètò ọ̀rọ̀ sọ̀rọ̀ àti wọn lò. wàá mẹ́lá ni yá ba àníbilẹ̀ tí ọ̀gá sí ìfẹ́ràn rẹ̀ kò tó ti bá a kírun lẹ́yìn tá a kírun gán balẹ̀ yá ba ọ̀yà àpáyán rẹ̀ wò. àdébìí àdìmọ̀ kò sọ̀rí bákan náà àdìmọ̀ sọ̀rí ọjọ́ mẹ́rin ńlá fi bẹ̀rẹ̀ léyà ọjọ́ alákọ̀ọ́kọ́ ọjọ́ ọjọ́ ọ̀pàlù ọjọ́ kejì ọjọ ọjọ́ kẹta àtọjọ́ kẹrin gbogbo àwọn ọjọ́ yìí ọjọ́ tà kí n fún ló ti wípé à ń rọ ìjọba kábàdì ti ọjọ́ ọjọ́ náà ó ní àyàmù tẹ̀sírí àyàmù àtìwàṣọ́ nínú wà sí kiri àwọn ọjọ́ tẹ̀sírí ìyẹn ọjọ́ mẹ́ta kọ́ wá lẹ́yìn ọjọ́ ẹ̀yà ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ni ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ni ọjọ́ ìṣẹ̀lẹ̀ ìdúró ni làwọn ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ ọjọ́ mẹ́rin là á fi ṣe ọdún ìléyà àdìsí Imam Ahmad àwọn ọmọ náà wá kó tó kí á ṣe ọ̀rọ̀ lójú nípa iléyá lọ́ra ń tá àṣe lóòrùn ọdún àdéhùn sáàdù wọ́tàwọ́dù ìrìnjà atọ́kùnrin atọ́kùnrin gbogbo apáta wọn fẹ́ káwọ̀ lórí ìbáàdọ̀ nílé èrò ìgbà àmọ́wẹ̀ bàbá níbàjẹ́ pọ̀pọ̀ láwọn ìyàwó wa ìwé ńláńlá ní afẹ́ káwọ̀ ẹ̀ ń ìlànà irú wòsì ọwọ́ ẹ̀ lẹ́yìn tó bá wúgbó lóru tó bá wú kẹ́lí mà jáde lẹ́nu tán irú wòsì ọwọ́ ẹ̀ wọ́n fẹ́ ká òwò ẹ̀ olùdó bá lọ sí méjì àníyàn ní ọkàn yàtọ̀. àwọn tá a wá dé ọkùnrin wọ́n fẹ́ ká wò ó tó fi lọ́gbẹ́ nílẹ̀ àwọn olówó lóòótọ́ lóru wọ́n fẹ́ ká wò ó tó fi dára yẹn nígbà tó bá lọ sí méjì. èyí ètò dáa tó parí nínú aṣọ wa wọ́n fẹ́ ká wọ̀ ọ́ sí ìwé ni ẹ̀ ń bá rówó aṣọ fábí àwọn mìíràn náà ọ̀pá ti fọ́lọ́ ẹ̀ ń tí ọ̀bà rówó aṣọ aṣọ ìsìn ìmọ̀ àtàbẹ̀ wọn òun náà ń lọ ọ̀pá fọ́lọ́ ìfowópamọ́ tó ọtí àwọn kan bẹ léwu àwọn kan bẹ lọ́gbẹ̀rún lẹ́gbẹ́ ọ̀rọ̀ tí wọ́n fọwọ́ ṣùgbọ́n èèyàn wọn kan ara rẹ̀ ò yá yẹn bá níyú sí èsì bó ti ga tó ń fún èyí mọ́gbà tí wọ́n kù tán látàrí kùdínà àtàwọn ìṣòro oríṣiríṣi èdè tó kú lọ́kọ́lọ́ lórí dídá sí ìtọ́nà àti ọ̀dà ọ̀dún èdè tó lòótọ́ ọjọ́ atọ́kùnrin àtọ́kùnrin wọn kẹta wẹ̀ àwọn tá a jọ kùnrin nìkan láti lọ́kẹ́ta dára bọ́ọ̀ bá lówó ra wọ́ bọ́ọ̀ bá ti rówó ra èyí tó lò lẹ́sù àbẹ́ ìfẹ́ lójú ìnáwó kù lójú fọ́ lọ́ ẹ ọ̀pẹ́ fọlọ́ bàbá wa wọṣọ ìlú ní ìṣòro ọkùnrin o ọlọ́pàá kan olówó ló fi raṣọ ìná àpàbò nínú tí o má ṣe àti ìfẹ́ òfin a ilé ọ̀rẹ́ yìí ni wọ́n dà mí yàtọ̀ aṣọ tí mo fẹ́ wọ̀ aṣọ nìkan hundred thousand ní ọ̀pá yẹn ọ̀pá kọ̀ọ̀kan tí ó dé ní ọdún náírà àwọn òṣèlú ọlọ́run táwọn aláìní wò láti gbogbo mi ọ̀táwọn aláìní ní fámìlì yìí máa tí wọ́n ti ká tó wọ́n lọ hundred thousand naira bàtà one fifty thousand naira pẹ̀lú ọlọ́run bàtà two thousand pẹ̀lú ọjà àgbàdo ìdíje ta lọ́jà àgbà eléyìí ti sọ kó wá fi àwọn olùkọ́ ìfowópamọ́ sánà aláìní kó o ti wọ́n ti rí ọlọ́run láwọn àtìkò olóore ìta wà ní rẹ̀ akọ̀rẹ́ tọ́ọ̀bà fún wa rán ìlú ọkùnrin ìnàdí ìbáà yẹn eh, ni pé mẹ́jọ ń tayọ ọgbọ́n kó ṣẹ̀ méjèèjì tọ́ba ti tayọ ọgbọ́n kó ṣẹ̀ méjèèjì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá èyí tó ti pé òṣùpọ̀ yìí nàìjíríà táwọn èèyàn fọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀ mú lára ẹ̀mí ọwọ́ rẹ̀ nínú àdéjà owó dáàbò fọ́nà ìgbàlá mi lọ́wọ́ olùsọ̀tẹ̀ máa wà lọ́sọ̀ láwọn àlejò sọ́lá ń bọ̀ lọ́wọ́ sàlámù àwọn èèyàn mẹ́ta kan kì í fẹ́ yọ ìran èèyàn mẹ́ta kan tọ́ba tí ó ń tẹ̀lé àwọn èèyàn لا يكلمهم الله تعالى ولا ينظر إليهم ولا يزكيهم ولا هم عذاب أليم فلهم نسي النور فلهم نظام الدور ìyẹn lẹ́ta iṣẹ́ rẹ̀ ọlọ́run ti yàtọ̀ ẹ̀rẹ́ rẹ̀ àbúdárì ní a ìrí òkúta lọ àwọn eléyìí òun wọ́n máa ti ṣòfò wọ́n máa ti ta ta ni wọ́n júwèé wọn pa ẹ̀jẹ̀ wo ni a dá tí a ti lẹ́tọ̀ọ́ sí ìdérí ìyá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lábẹ́rẹ́ ọlọ́run ànábì wa bẹ̀rẹ̀ sí ká ẹni àkọ́kọ́ tọ́kọ́tọ́ dákọ́ àdúgbòsíkù yìí o ilẹ̀ tó ti pé ẹ̀rú rẹ̀ ọ̀tàyọ̀ kókó sẹ̀ tòkòtò rẹ̀ ọ̀tàyọ̀ kókó sẹ̀ agbádá ló ń wọ̀ náà wọ́n ń kó tẹ̀lé lẹ́yìn lọ́wọ́ ìdájọ́ ìjà tuntun káwọn tuntun rí náà ṣe ó kéré ní onílànà ọjọ́ ọdún àbíkèjì ẹ̀sọ́jọ́ ọdún máa yọ̀ǹda fún aláti bá ń tó wà lọ́fẹ́ ṣe ọmọ rẹ̀ ṣe pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ́ àwọn ọmọdé méjì ló kọ́ ọ̀gá ńlọ́rọ̀ olóògbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yóò bá ti kọ́ ọlọ́ọ̀dà olóògbò lọ́kọ́lọ́yà àlàmọ́ ọmọ ọjọ́ yẹ̀bi pé túnà túnà tó ti ọ̀nà ẹ̀yà òmìnkàtà ẹ̀yìn òmìnkàtà ẹ̀yìn àwọn tí obìnrin àwọn náà láǹfààní láti lọ sí ilé òòlù káwọn náà wọ sọ̀tọ̀ dáa mo ń fa ọmọ bàbá ti ní wọ̀ dáa tó yẹ̀tùbá bà ti tó ń bèbè bá sọ wọ́n ti ní wọ̀ dáa tó yẹ̀tùbá bà mi òní kó ń bèbè ọmọ dáa nínú ìbáwọn tí wọ́n fi lọ sí wọn. ìbábà tẹ bá fún wa wọ̀ bàbá tó lè fi àwọn dáńkáńtì àjọyọ̀ fúláwà yìí eléyìí náà tí mo bá dà sí kéyìí tó wọ yẹ̀tùbá bà mí kí wò ló kí wò ló bọ́ba rẹ̀. torí pé sábà ń sọ nípa ìjàmbá òun náà fún láwọn májèmú bíi mẹ́jọ táwọn bá àti àgbà lára ẹni pé aláyàwó náà lílà tàbí ìlọsìn ìjàmbá tọwọ́ òun ní àgbọ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ fúnra rẹ̀ ìdí bá tó tóònù àbí ìdílé tó lọ́wọ́ àti tẹ́lára rẹ̀ òun náà ti jẹ́ sí náà nù àdébò náà tó kù bàtà sí i ká tó wọ̀ ọ́ lẹ́yìn lórí. ó ní láǹfààní láti lọ sí níbi ṣùgbọ́n bí wọ́n bá lọ wọn ò gbọ́dọ̀ tàbọ̀ yábà lọ́fíńdà wọn ò gbọ́dọ̀ ti dára tàbá rọ́jò wọn gbọ́dọ̀ jìnnà sí wọn ò gbọ́dọ̀ múra kọ́mà ń tán ìmúra àwọn aláìgbàgbọ́ lẹ́yìn tí ó ṣèrà lẹ̀ lẹ́yìn tí ó gbòòrà lẹ̀ lẹ́yìn tí ó ṣì láyà lẹ̀ wọn gbọ́dọ̀ gbọ́dọ̀ yálà nínú ọdún àdúrà tí ò ọdún ohun àbíyá kọ́nà ìgbàgbé ọ̀sẹ̀ wọ́n ní òmìnira ìlú òfin àná ìjọba àwọn àtìkọ ìgbàgbé lóòótọ́ ọdún wọn kọ́ wá láti ẹ̀ ẹni tó pa wọn láti náà láti wà nígbà náà lọ́wọ́ báwọn àdìwọ̀ lóòótọ́ ọdún gbogbo yín bá ní kẹ́ ẹ̀ sáńdé ṣé lórí àwọn obìnrin ọlọ́run ti ní àtàwọn tó ṣe wípé wọ́n ṣe ìkọlù ìlú yín bá ní kẹ́ ẹ̀ sáńdé ẹ̀ bá dé yé lè yìí àwọn tí ń ti kó lọ́wọ́ káwọn wọn ta kéde nígbà tí wọ́n ṣe àdúrà káwọn náà wọ́n ṣe àmì kátẹ́gùn ọ̀rọ̀ lọ́sẹ̀ kó lè bá ẹ̀sìn àwọn náà lára. èmi pé tá a bá ń sọ nípa àwọn tí wọ́n ti ká ṣe lóòótọ́ ọdún lára lẹ́yìn lára pé káwọ̀ káwọ̀ ṣọ̀tọ̀ dáa ọkùnrin lọ́gbìndà tó ìtara aṣọ tó ìnáàpà ìnàdí aṣọ rẹ tó wọ́n ti rán mẹ́tì ọ̀tá yọ gbogbo sọ irun gbọ̀n òdì náà sọ kápá irun gbọ̀n òdì náà sọ èèwọ̀ tí ẹ ní láti ṣe lẹ́yìn obìnrin yóò jáde lọ sí ilé láì lè lọ mẹ́ta yóò jáde lọ láì lè wọ lọ ládàá ládàá èdè ń wọ̀ lọ́sọ̀ ní àwọ̀ yìí lára àwọn ẹ̀kọ́ ìdìbò pé àti àkùnrin ní àgbọ̀n ìṣẹ̀lẹ̀ ẹ̀ńtọ́ bá fàyà tó ń tún lówó ga má sì ń jẹ nǹkan kan ó sì dé tọ́ ọ bá dé níbi ẹran tí a ń bọ̀ níbi ẹran tí a ń bọ̀ ọba ìbẹ̀ náà ń bọ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ nígbà tó ṣe àdéhùn àdìgbàgbọ́dọ̀ bá ń sọ̀rọ̀ bá wọn àríwọ́dọ́lá láyé ọmọ àmì àtàyẹ̀wò lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ta fàyà àgbọ̀dọ̀ nípò ìyàtì èyí tí àdéhùn túnà àdébìnrin pé lóòótọ́ ló yá sí kìí jẹun yóò fi ṣẹ́rí nígbà tó wá ṣẹ́rí ìgbọ́n bàbá ti á ní ẹran rẹ̀ fún ẹ̀yà òkúrò ìdìbò ìgbàjì yóò wọ́n ṣe sí ẹran ìléyà rẹ̀. lára ẹ̀kọ́ yìí ni pé àgbẹ̀yà àgbẹ̀yà fọ́lẹ̀ fún ìmọ̀-án-sí-yànnì ẹ̀yìn tàyà sáárọ̀ tọ́lọ̀ bá fún ìbálà àti à tí egbò ń lára tí ìmọ̀ sí àárẹ̀ èyí tó dáa jùlọ òdìgbò tó wọ́n ti tẹ̀lé bí i yìí láti wọ́n ti tẹ̀lé òdìgbò tó kù tó lọ́ba lọ sí o sálà àti àgbẹ̀dá wa ní o bí ọba tó sálà àti wọn dà náà ń sọ pé ìgbàgbà ìdílé wọn ìjọba ìjọba wà owó sáńgbà tó wá dé gbọ́dọ̀ náà ń yọ o wọ́n tó lẹ́nu tó lábọ̀ ìlànà ìlànà dandan òun ní pápá yìí ní ládàbí pé bí òṣìṣẹ́ náà bá sọ́dọ̀ sáwọn àti ìwọ̀lẹ́ta lórí náà ti máa ń ṣe wọn pápá òní ti máa ń bí. ilà ìgbà kánà òun náà ti gbà náà sọ̀rọ̀ yìí má bọ̀. àti bọ́lá ti rí pé àwáwí kan ìṣẹ̀lẹ̀ kan ọba tẹ̀lẹ̀ bóyá wọ́pọ̀ ìlọ́rọ̀ láwùjọ rẹ̀ àbí bọ́lá ti rí pé àníyàn wọn wá sí ọ̀nà pápá ńlá lọ òbí ẹgbẹ́ ìlú pápá lọ sí ní ìlú pápá ní ìfẹ́ alùpùpù ti bẹ nù rẹ ẹ nígbà tó ṣe tó lè di omi ìmọ̀ kíláàsì yìí ti bẹ̀rẹ̀ kọ́wọ́ ẹgbẹ́ lọ́kọ́lọ́kọ́ tàbí wọn èyí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ti jọ ìlú tó ti wù ẹ máa ka mọ̀ dọ́là yìí ti dọ́mọ̀ lọ lórí ti kọ́ láti lè jẹ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ lọ́kọ́lọ́kọ́ tàbí wọn. lára àwọn ẹ̀kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ máa ń lò واستكفاء الحضور من الخطبة ترى يكون بين ونأتيهم فلهم المسلمين lóòótọ́ ọ̀sẹ̀ ìbára lọ́dọ̀ tó ń bá wọ́n fẹ́ fún wa tí wọ́n mú bá kírun náà wọ́n náà fẹ́ tí gbọ́ kó bóòlù ṣe lè ṣe ayé rẹ gbọ́ nínú ìbánisọ̀rọ̀ èdè náà èdè ìlú ṣe. mo kọ́ alábàtúntọ́rí èdè sábà lọ sí ibi ọ̀nà tá a bá gbà lọ wọn àti ká gba ẹ̀rọ padà wọlé lọ́ba rọrùn yóò ẹ̀kú lọ́dọ̀ ọ̀dọ́ ní ọ̀nà tàbí ẹ̀bá bà lọ́nà lọ́rẹ́ bá bọ̀ ọ̀nà náà lọ́rẹ́ bá bọ̀ ọ̀pọ̀ ara tó kò wọlé olé pé ọba bẹ̀rẹ̀ sí náà rárá o ọba rọrùn bí ọba tó rọrùn tó nà gbogbo àwọn àti àwọn ènìyàn. ọjà akọ ọjọ pé ọgbọn ìkọ́sí ìṣiṣẹ́ àdúgbò ọ̀nàmọ́ ọ̀dọ̀gbà ọ̀nà owó ọ̀dọ́lá látàrí bí àtẹ́bí ọ̀dọ̀ níbi tí ó gbàdọ̀ sí ibi tí káwọn ń tẹ́lẹ̀ padà bọ̀ wá ọ̀nà òbí ìlọ́gbà ìyẹn lábọ̀. lára ẹ̀kọ́ ọjọ́ ọjọ́ ni pé ata ní àpò ìgbéléwé wọ́n fẹ́ ká kíra wa kó lọ́jọ́ ọdún. òtítọ́ burú alùpùpù pé tàkọ́tà lọ́pàá òun ní náà wà تقبل الله منا ومنكم قل اللهم بارك الله yóò balẹ̀ fún wa àti fún ẹ̀yìn náà kí a fún ìgbàgbà èyí àáké tó lẹ tó lórí lórí ọdún ìlọ́wọ́. lẹ́yìn kan tó ń pé àdìsí náà wọn àdàpọ̀ àrùn gbogbo wa pátá wọn bẹ kájọ jẹ pọ̀ mẹ́wàá ẹ̀jọ̀ tó fà wọ́n kan ẹ̀jọ̀ jẹ pọ̀ nínú túnẹ̀ ìdáhùn ìjọba ìṣẹ̀lẹ̀ ìwọ̀n. Àwọn sọ̀rọ̀ ìlú wà ní láyà lórí. Wọ́n lọ bó ti sọ́lọ́ pé ní ilé ọdún ìjọ lọ. Àwọn ẹ̀kọ́ pátá bá ti rẹ̀ láǹfààní tá a rún jẹjẹ. Tá a bá tún wá rí jẹ náà, àìyó. Àníbi ni à, ó yẹ ìjẹ ní kọ̀ọ̀kan, àwọn ìkọ̀ọ̀kan ní jẹun. Àníbi ni ẹ̀rọ ìjẹun lápapọ̀. Ìdíkúrẹ̀ làwọn tó nà sí apá ọ̀sán, oníkàtí máa ń jẹ lápapọ̀ ìlọ́wà. Sọlá ìjọ àlèsìmáàmù àlọ́kọ̀ọ́hán gbogbo apáta àjọ ìyàwó pọ̀lẹ́ oúnjẹ lórí. بنفسنا في اجتماع من القرآن سمعين قال شيخ الإسلام ابن تيمية رحمه الله يكون الناس في بلغتين وأيام كالشفيع في السنة ومن شعائر الإسلام التي سنها رسول الله صلى الله عليه وسلم. أما دون الإسلام خلق الشرف wọ́n jẹ́ mọ̀ láti lè bá àwọn ìjọ́jọ́ péjọ lórí oúnjẹ lóòjọ́ ọdún méjèèjì àtàwọn ọjọ́ mẹ́ta ìkọ́sẹ̀lẹ̀ ọdún ìléyà wọ́n ti tún ìdè kódà lọ́dọ̀ àwọn àmì ẹ̀sìn èyí tó ti gbé òṣìṣẹ́ náà bá sọ́tọ̀ bá wọn àlẹ́ ìwọ̀n sáà tó fi lébẹ̀ lára lọ́wọ́. lóòjọ́ ọdún àwọn àṣìṣe kan bẹ̀rẹ̀ ìgbòho pé ọ̀pọ̀lọpọ̀ máa ń sìn ẹja fẹ́ nígbà díẹ̀ níbẹ̀ kó tó di pé àmọ̀ ìwádìí ẹgbẹ́ ní.